Tony, if you claim that I'm lying, I will prove it to you and your sister. Show your and don't go court. Then now you will see the real mayor. Ask your friend, ask anybody around me. When I stand with Percy, I stand to the end. I can't lie. You, Tony, I cannot call you or think of calling you. I don't have Jimenam number. You know that? You gave me a number, right? and I've never called you since this whole thing happened. Why will I call you? Call you for what? There instead of me lying, me that know everything about Jimena Akpokpogri. Okay, don't worry. She, I traveled to Lagos with Pokpogri. And I was in a rental hotel. I know what I saw there. I have the video and I have my proof. So we'll get to court. Let court see. Ah, Mayor, I'm really shocked at you that you could come and you twist the whole story. I, only, I reached out to you when my sister had miscarriage due to this issue at hand. I asked you to tell Tonto to please retract the information that she published against her because that information was false and which you told me that you can't do that, that what you can only do is for you to organize a meeting between us and Tonto. So why are you coming out to say that I came to beg you that Jemina's marriage with her husband is still intact and in perfect condition? So why why are you coming to change the whole the whole the whole thing? I'm so I'm really I, I don't I didn't expect this from you, but no problem. Jemina is my sister. All these nonsense they are talking about Jemina. I don't want to say anything here. Jemina is for me, somebody It's my sister. She never even come up for us for after Batena. She always call me for and she's married. And a married woman in my sister. Anyone they say bed price on. No one can can go to one I won't pay to her. That's the reason why I say you make people feel unconcerned. Me, I know that one because I grew up in Delta State. I know that uh, they have law. Any married woman will go sleep for outside. If they have Okay, now look at she's dragging that girl to this issue. If you're having problem with my brother, you face your problem with her, with him. Stop bringing people. PK, right from beginning, I know that I, I, I've been seeing her on social media. Look, now that she's a woman like that, I cannot swear her, okay? I cannot swear her, but there are some things that she, she's doing. She should stop all those things. She, she's bigger than all those things. That's why my daughter, that Neyo, hold on. You see that mayor? That mayor is my brother that is staying in South French. It's my brother that is feeding me. It's his family. My brother two million to start business mm. and they cannot take full mm. account of that money. Okay. Half my brothers car to his house and it there. My parents just a simple person. so he can we say one go carry the motor, my brother will carry the motor. That is bigger than that car. Is it because the car Ntoni get to your brother? No, it's not one car. No, it's not that one. You one that that is friend, bless the you, you one that he just to his house and said, Who should be in worry? for the book and ah. not that neighbors anywhere. That is that my brother said carry that stupid man to abroad. He used to do. I'm kind of saying all this now. So Papa, that man your blessing, that was the that that man that was saying that uh, eh, Sepedike, uh, eh, they are using a uh, past to judge her. That is the man I'm talking about. So, oh, okay. May your blessing. Okay. My brother is the best is sorry, that man. So all these things that is happening, I know it's not so Sodike because I believe she will regret it. This man is pushing her. Because this man is very close to my brother. So is the man pushing him? Don't so, so you know what I'm told me? If you are in my shoes, as, as you are now, I'm your sister. Somebody come to you or tell you that, ah, this your brother, you shall be bad for not killing and collect it for his He's the only person I know my brother Are you hearing me? God me say he be bad for not see my brother collect the property. I don't know say don't see go tell my brother you the boss no pray. She say this is less than she say. you know why I'm saying all this? It's really guys. It's affecting me. I'm really angry because I know my brother oh, this is not a problem person, but anybody that is fighting my brother, I pray before this man. Anybody that is fighting that innocent man, only is blackmailer, anybody who is blackmailer, come out and say blackmailer. Eh? All these are nonsense now. Just finding somebody, just for no reason. No, no, man will not be like that. It's like that. So, I'm going to tell you, what's the name again? That's an error spell your own name with you that is talking to me. Your name is what? Princess. Princess, okay. Yes. Are you hearing me? So my brother is not a problem person. It's not a problem person. They are just dragging me. If not this issue that happened between Sosodika and my brother, I've been hearing it on, on social media. No, it's not a social media. We don't know him know him? No, we don't know him. Oh, you people don't know him. He's not that type of person. As a chance to an man, mostly they quit the offer. Uh-uh. You can see his wife. They, because they thought they made sure his wife, his wife was with my brother. My brother put her in university, open university after my head. Are you hearing me? Yeah. And this lady was going to school. My brother got her end of discussion there. Now, I be the car. That was the car that Mayor took to his place. That is his best friend. That is like, they're spoiling my brother up. Who did he buy the end of the special for? The end of the because he bought it for that wife. Which wife? The wife that he married. He has a wife before now. Okay, Prince has a wife before. Yes. You don't even want my brother married. That's his level. Huh? The first wife don't go for both of them. Norma, I can hear you. I say whether the uh, Topogri first wife don't born for her. He get children. Okay, get two boys. He get children. Okay, get children. How many children? Well, he get three with her. Three? Okay, yes. Okay. Those, those are the children that can remove the ring from their ear. You know what my brother talk when he come? My brother call me. He said, look, you know, they are call her on your face. You're not talk to the cat, my brother, the talk of I think this time, oh. I swear to God, my reward, wait, my reward, not be like that. I mean, that worry. you hear me? You believe they talk to thief my brother car. He carried that mayor for the car. Two of them refused the motor for them. Can you take it? I As I was rich, I don't go see it. I will do you something. I will do the best to stuff. I will go go commit myself government say na una property but make sure say that person i don give am better injury wey no go see again for im life if i wan pass this i go e go get am my brother, you know that kind thing na uh, e very painful the type show wey say dey do everything for carry you sit down for the motor dey drive am dey talk dey talk rubbish my sister but i swear to god wetin come be their problem na wetin come cause this wa own oh, wahala. wetin cause wahala is eh? That's a friend. That is friend. That is mayor. I don't know what he said to you. So my brother come say make he come up for you. Why a man go go arrange? You go to collect money for your fellow man like say na na your office where dey work. Oh, wow. Na so that man you no get yet. I don't think I'm supposed to get one week for neck now. You dey jobless. You don't get work for the man. brother give her work where he dey. You know they go collect two hundred and fifty thousand since that time person that boy dey feed you serve am for back. e don serve am for back. e don serve am for back now. only this uh, the show wey the chair na start dey serve dey laugh so to do case with my son i cannot spoil her. the juju wey dey use for my brother don dey hear me the juju don fail. don fail that man the juju wey that man dey use don fail. i'm not talking about toto i'm talking about that you sef failure no be that is right that man when he come out when he say that he advise to to dike make he break yes yes yes yes okay my brother is taking care of that man na brother dey pay after my brother dey pay after dey pay children school fees if one nigerian brother dey get say okay dem go carry that motor my brother fit send him wife see. him wife call my brother dey beg am my brother fit send am thirty no give the motor to any of them you dey hear me ah. anybody wey wan come collect the motor make he call me first ṣé the boy no try for am. Ẹ̀sẹ̀ dey carry motor dey carry children go school. Ṣé na bad thing my brother do for that man when that man dey spoil my brother for school? Báwo báwo báwo sef go bẹ báwo. E make sense. I no go talk much, I go make Soso Dike take am easy with that man. All one day I go do for life, I wish I bad. I fit dey hear wetin I dey talk and. Mm. I no go talk fast like this then I see say the matter hot act like this say dem dey see the life of my brother me i be traditional woman i be my own baju wey dey my head as i sit down say e big pass dem o so me i no go talk much if dem no fit submit that motive for my brother i tell my brother make he leave the motor go ayinala i go carry ayinala. so that motor na that motor na dey with Dike. yes o make you release the man motor na wetin dey happen. i too say that. i think Dike buy am at one he lost like that. let me explain that to you I atikọtọ dike lie say na atikọtọ dike lie say na him get the baby down wife man comot for him house. me i dey advise every in-laws the in-laws say be say give her for birthday. no dr dike dr dike give her in-laws my brother na my brother has to celebrate her baby. birthday I said I just know before her baby come come. you mm. understand or oh, dem celebrated her baby. in my brother's house son or brother, uh, no, you better not to celebrate. And another the best say our absence they oh, go missing. Go carry the Christians go Abuja. You don't hear mm. Then she celebrated her birthday my brother's house. My brother bought her in cool. The next she go to her Instagram page and see earrings, the code of how many million. So because you cannot tell on one, she no go talk. They are not the real lord wey I buy for my brother I take am talk of talk to talk of for na na the key dey present for my brother that day for his birthday now my brother carry the real lord He come carry your real lord come now you don cancel school every year carry your real lord he say he need run my brother car for compensation and my car was not around i just the to go his house na plate. Hmm. Are you hearing me? Yes. That was how she collected that car never collect never collect her because she go tell you what about to do. What have you taken even say to Todike buy for Popo Grey? Is it there with her? The no, she not no there with her. The person to not allow her to get her pressure. So we can't go present her. So where the where the car go? What the car? The you know. Uh, the best section they go carry I get the cleaner. They bring better more people better more to make go carry you know you know. Hello, my country people. This is Maureen Gist TV. Hmm, my people, my people. Oh. For this audio video now, we be say a eh, um, Prince. This na Prince Gbogbo sister that, that they just talk with me so, and they, eh, they are emphasizing that this mayor, mayor blessing, not be better person. According to them, they say make everybody wey know tontodike make e tell tontodike make e dey beware of dis man because di mayor bin take juju take hold kpokpogiri chop kpokpogiri money finish na e don enter tontodike tontodike be very very wise dan be my own because dis kain pesin wen e be say e dey with kpokpogiri all of a sudden turn out to be kpokpogiri enemy tontodike no think say dis man na beta man o oh. just use your wisdom. who no to dike make dem tell am make e enter house na the truth be that because now this man now dey say im get jemina kerewa video wey eh, he and eh, kpokpogiri dem do for horeta hotel una dey see something so so tonto dike you wey be say you dey follow blessing mayor now maybe according to kpokpogiri sisters dem dem say na you dey feed dem na you dey feed the blessing mayor and they they according to this audio this one i watch they say in wife that they they go do juju for a badon. say now your money they won't chop my own be say shine your eye where where shine your eye where where make somebody make the thing no come tomorrow now all this thing wey be say you with dem dey talk now They no record and come use them against you na very very critical situation anybody when you know Tonto Dike, make e advise Dike oh, with this man make e dey very very careful from one court case to anoda now dis uh, mayor blessing don leave kpokpogri don enta tontondike map tontondike eh, kpokpogri wey be say na him dey give you food dey chop kpokpogri na wen na him dey pay your school fees kpokpogri wey be say you dey even dey drive him car you fit you fit you fit stab am for back you fit open your korokoro your mouth open your korokoro eye for social media dey tok say you know wetin kpokpogri and jemena do for oriante hotel. so um, tonto dike if you be wise person you go don't say this kind man will not be person when they be say that they take make friend That the truth be that not be this kind person that they take make friend though. use your shine your eye well use wisdom Not beside say support anybody or oh, bet me i they want to judge this thing based on practical things where beside say just they see on ground if you touch light this thing very well you go no say this may your blessing Not be better person not be better person yes why they talk so be say na kpokpogiri friend He and you know a lot of things about kpokpogiri why him come turn against kpokpogiri all of a sudden maybe because you know they get the thing wey be say suppose to get from kpokpogiri and tontodike no too no am so make tontodike they very very careful before she go cry another cry again she don't cry for churchy hand she don't cry for kpokpogri hand make you not come cry for may your blessing hand make she dey very very careful meanwhile jemena when no they use wisdom i don't know who they advise this jemena you don't go enter house now This lover they are coming for you I know the one be say this lover with eh, eh, bobrisky they do They never finish that one They never if this lover mean mean you jemena hey eh, this miscarriage you be say dem say you carry you get because of say to say your audio dis thing dey for dey for their hand and i no know wetin go make you get miscarriage if e be say no be truth so make you think am well well o oh. use your tongue take count your teeth jebina think am very well make dis matter die down those people wey dem dey push you dem dey push you o oh, eh just use your mind use your church mind know weda dis thing wey be say dem dey tok na true if na true enter house before they go start before receipts go start to dey fly for social media I just advice now. i just make a advise jemena and tontodike tontodike beware of this blessing eh, mayor i no to say make una no be friend but use your wisdom use your shine your eye as port babe where you be use your sense use your sense -huh. na so e just be my people. if you never subscribe to this channel make you hit the subscribe button have a wonderful day bye